بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها الحمد لله الحمد لله الذي يزكي ما يشاء من النفوس والقلوب يهدي من يشاء ويذل من يشاء والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó jẹ́ pé ọmọ ń fọ ẹ̀mí ẹni tó bá ti wù ú ọmọ ń fọ ọmọ yóò yọ gbogbo tí ọ̀dá kú mẹ́ yọ wá sọ onítọ̀hún yọ sọ di ẹni rẹ̀ ọba yìí òun náà lọ́ba tó jẹ́ pé ẹni tó bá wù ní máa ń dájú rẹ̀ kọ ojú ọ̀nà ọba yìí náà ni ọba tó jẹ́ pé ẹni tó bá wù ọmọ òun jù sí inú agidi ugbó yóò máa wá bá yí ń bẹ̀ kò ní jáde sójú ọ̀nà títí tí è jáde láì ọlọ́mọba tó fà wá mọ́nà tó fi ṣe ní mùsùlùmí òdodo àbẹ̀ ọlọ́mọba Allah wọ́n jẹ́ arápadà sí ibú máa alaikum sabat istiqama ìdúródédé nínú ẹ̀sìn kọlọmọ́sà fún ẹni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọba àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sìn wa èyí tí a fẹ́ sàlàyé lè ní níwọ̀n bá àsìkò díẹ̀ tí a ní òun náà ni tafsiru surati shams ìtumọ̀ suratu shams kí ni ọlọ́wọ́n bá aláàmbá wa sọ níbẹ̀ ọlọ́ọ̀bá láyìn ọba tí ọ sọ gbogbo koran kalẹ̀ fún wa bó ṣe sọ kalẹ̀ ọkọ̀ lẹ́tà sí wa ni lẹ́tà tó kọ sí wa yẹn Muhammad sallallahu alaihi wasallam òun náà ló ní kọ́ wá ka lẹ́tà náà fún wa nígbàtí anábíwá sílé ayé mọ́ àwọn àfẹ́sìn tí wọ́n bá máa ti ń ṣe àwọn ni wọ́n sẹ́kùn táwọn náà ma sọ̀túnmọ́ lẹ́tà tọ́lọ̀ ń kọ sí wa kí ni lẹ́tà náà jama òun náà ni alukur'an alkarim ọ̀kan nínú àwọn ọgbà ọ̀rọ̀ tó wà nínú alukur'an òun náà ni suratu shams suratu shams makiyatun wọ́n ní ká lè jọ dá wa lójú dáàbá màtẹ́lẹ̀ yí pé makka ló ti ṣe kíni mọ́kà ló ti sọ̀kalẹ̀ khulasatul ma'na bi surati shams kí ni ọlọ́wọ́n bá wà láàfẹ́ bá wá sọ nínú surati shams al-ilmu bi anna allaha yuqsimu bima yasha'u min khala'ikihi ọlọ́wọ́n bá búra pẹ̀lú nǹkan mọ́kànlá ọlọ́run fi nǹkan mọ́kàn lábúra nínú sọ́tù shams ọlọ́run bá yìí òun lè fi tó bá fẹ́ ó lè fi búra àmọ́ àwa tá jẹ́ ẹ̀dá àwa ò gbọ́dọ̀ fi nǹkan kan búra lẹ́yìn ọlọ́run nínú àwọn ìtí ọlọ́run bá aláàfẹ́ bá wa sọ nínú sọ́rọ̀ yìí òun náà ni pé ọkàn àwọ̀ ẹ̀dá ọwọ́ ọlọ́run ọba ló ṣe kí ni ọlọ́run ọba lọ́wà ọwọ́ ọlọ́run ọba lọ́wà wa maliku nufusi wal qulub yuzakki minha ma yasha èyí tó bá wọ ọlọ́run ọba nínú ọkàn yìí yóò fọ ọmọ yóò wá ṣe sẹ́yẹrẹ ní rọrùn fún yóò sì wà lìjánà ọlọ́run èyí tó bá sì wọ ọlọ́run ọba nínú àwọn ọkàn yìí ọlọ́run ọba aláọ̀dọ̀ tí ẹ̀ eríṣiṣi àwọn ẹ̀ṣẹ̀ òun náà ni ọ wà ń bẹ̀ tó nítọ̀ òun ò ní rí nǹkan kan ṣe láyé àfikọ́ máa ṣe lọ́hùn yóò padà wá lọ́lẹ̀ wọná ọlọ́hùn ìkọ́tà liman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà kòtúrà tó takdhibi alkafirin lè rasulihim وجرأتهم على عداوة الرسول ọlọ́run tó fẹ́ jẹ́ wa nínú sọ́rọ̀ yìí ìláyà sí ọlọ́run ìláyà àwọn kèfèrí sí ọlọ́run àti ìláyà sí ìyà ọlọ́run ibi tí àwọn kèfèrè ti ń béèrè lọ́wọ́ ànábì wọn pé ìyàtọ̀ ọlọ́lọ́wọ́ bá rí ó fi jẹ wá nǹkan àwọn retí ẹ̀ ọlọ́mọsà sọ wá mẹ́ gbogbo eléyìí ọmọ jẹ́ ẹ̀kọ́ fáwa náà a lè ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ níwájú ọlọ́run ọlọ́wọ́ bá ní wash-shamsi wa wáwù tó wà ń bẹ̀wọ̀n wáwù kọ́sàn ọlọ́run ọmọ búra tọ́bá fẹ́ búra wáwù ní ó lò ní wà shams ọlọ́run bá ní mo fi oòrùn búra waduhaha aksamallahu bi shamsi wadawu iha ọlọ́run ní mo fi oòrùn búra wà shamsi ọwọ́ ní waduhaha mo tún fi duhaha mo fi búra kí ni duhaha dọ́wọ́ha ọlọ́ni mo fi ìmọ́lẹ̀ tó wà nínú oòrùn náà nígbà tó bá mo fi búra ìmọ́lẹ̀ tó bá oyé nígbà tó tó yọ gbara, wọ́n máa pè ní dọ́ha ọlọ́run bá ní mo fi oòrùn búra àti ìmọ́lẹ̀ náà nǹkan méjì ọlọ́run fi búra nínú ayà ẹ̀ mo fi oòrùn búra lẹ́yìn náà ọlọ́run tó sẹ́jáde lára ọ̀run náà mo fi búra àwọn alùfáà ní la yuqsimu al-azimu illa bi'azim ọlọ́run ọba tó tóbi kò ní fi nǹkan kan búra àfi kó jẹ́ pé tó tóbi òórùn tóbi wájú ọlọ́run àti málẹ̀ rẹ̀ wọ́n ní òórùn òórùn Allahu akbar ibi ó tóbi dé ibi tí òórùn tó tóbi dé ayọ̀ ilẹ̀ nínú òórùn nígbà 1 million ilẹ̀ ìtawà yìí ẹwà ní ká máa yọ nínú òrùn àwà yọ 1 million òrùn náà wá jìnà sí wa bàtàwọn ní scientist tí wọ́n gbéyẹ̀wò wọ́n ní òrùn jìnà sí wa nígbà 150 million kilometers 150 million kilometers máa dálíká tẹ́sílù hararatuha wa yẹ́sílù dọ́wà bó ṣe wá jìnà tó ní tí wọ́n ń tawálà lẹ́yìn náà ìmálẹ̀ rẹ̀ tó wá wọ gbogbo bí àbí tó wá dé pé ọlọ́bá tilẹ̀kùn mọ́ rẹ̀ lókù àbí àbó tilẹ̀kùn àbó ọ̀dà nǹkan dé nǹkan kan àmọ́ tó bá ti sí ìmálẹ̀ yóò débẹ̀ òrùn tó tóbi tó bá yìí jàmáà ọlọ́wọ́ bá lóun fi òrùn náà búra àti ìmálẹ̀ rẹ̀ wọ̀lẹ̀kọ́mọ̀rí ọlọ́wọ́ bá ní mo tó fi ìràwọ̀ búra idha talaha aqsama bilqamari idha tala ash-shamsa wa huwa muqtamilu an-nur wa huwa muqtamilu an-nur ọlọ́lọ́wọ́ fi òṣùpá búra wọ̀lẹ̀kọ́mọ̀rí òṣùpá wọ̀lẹ̀kọ́mọ̀rí ọlọ́wọ́ bá ní mo fi ìràwọ̀ ní najim alqamari ní òṣùpá èyí tí a máa ń wò lókè yẹn ní ìjọ kẹtàlá ìjọ kẹrìnlá ìjọ kẹẹ̀dógún tí wọ́n ṣe rìbìtì yẹn tí wọ́n mọ́lẹ̀ kárí ayé yẹn ní à ń pè ní alkọmar ọlọ́run wà alkọmari ọlọ́run bá ní mo fi òṣùpá búra ìdá tàláhà ayé ìdá tẹ́bí àṣàmùs ìdáhàbà dọ́ òṣàmùs wọ́n tẹ̀bí àhú dọ́ olkọmar Allahu ìmọ́lẹ̀ oòrùn tóòrùn bá ti lọ tó bá ti jọ́kẹ̀ẹ́tàlá jọ́kẹ̀ẹ́rìnlá jọ́kẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run ẹ̀ẹ́rì pé òṣùpá náà ti tóbi oòrùn lọ báyìí òṣùpá mọ́lẹ̀ kárí ayé ni ìtumọ̀ ni pé oòrùn lọ oye kí ló oòrùn wal qamari idha tala shams ọlọ́ nígbà tí òṣùpá náà bá yọ lẹ́yìn ìgbà tó òrùn ti wọ̀kùn òrùn lọ báyìí òṣùpá náà tó yọ ìmọ́lẹ̀ kan lọ ìmọ́lẹ̀ kan dé gbogbo ìmọ́lẹ̀ méjèèjì yìí ọlọ́run bá ní ìmọ́tò ní alẹ́lẹ̀ ìbáàdì ọlọ́run fi ṣàánú 13 14 15 nínú àwọn àsìkò tó ní ọlá lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala náà 13 14 15 ọlọ́wọ́n bá ní àsìkò yẹn ọlọ́wọ́n bá ní àsìkò tó ní tó tóbi wájú ọlọ́ni ọlọ́ni mo fi òṣùpá búra ìta àtàláha nígbàtí ọba tẹ̀lé oòrùn oòrùn wọ̀ báyìí òun náà yọ tẹ̀lé rí tàláhánù ayé tẹ̀bẹ́ àhà ọlọ́wọ́n bá nígbà náà mo fi òṣùpá náà búra ìtumẹ̀ pé ìmọ́lẹ̀ rẹ ti pé nígbà yìí

tí òṣùpá tọ́bá ilé tẹ̀lé òrùn òun fi òṣùpá náà búra ń gbàdá wan nahari idha jallaha ọlọ́wọ́n bá ní mo fi ọ̀sán gangan náà búra idha jallaha ay aksamallahu bin nahari idha jalla zulma ọlọ́wọ́n bá ní òun fi ọ̀sán tó bo òkùnkùn mọ́lẹ̀ ọ̀sán bá ti dé òkùnkùn pòórá nì ọlọ́wọ́n bá ní nígbà tí ọ̀sán dé yẹn táà ríra wa báyìí gbogbo àsìkò yẹn òun ọlọ́run fi búra àwọn àsìkò yẹn tóbi àbí tóbi jama ah bí ọba wá tóbi ni ọwá jẹ́ pé wá eh, ilẹ̀ tún súbà sí wà yìí sí ọ̀nà bó lágbà ọ̀nà bó láti lọ bí iṣẹ́ bó láti darí tí gbogbo ẹbá dúdú ọlọ́run bá nígbà tí ilẹ̀ bá mọ́ wọn nahari ìdájàláha tí ìmọ́lẹ̀ ilẹ̀ mímọ́ yẹn tó ti bo òkùnkùn mọ́lẹ̀ mọ́ fàṣíkò yẹn náà mo fi búra wàlẹ̀ilẹ̀ ìdáyà tó ṣáhá ọlọ́run bá ní mo ọlọ́run bá ní mo fi òru náà búra nígbàtí ìdáyẹ̀ṣáha tó náà bá ti bò mọ́lẹ̀ òòrùn mọ́lẹ̀ tẹ́mọ̀ pé nígbàtí ọ̀sándẹ́sì òòrùn ọyọ̀ àbí ẹ̀yàn tó bá tún di ọwọ́ ilẹ̀ sún ọlọ́run tún mú òru jáde ọlọ́run ní òru bó ṣe dé yẹn tó dúdú yẹn tó bò mọ́lẹ̀ òòrùn mọ́lẹ̀ yẹn èmi ọlọ́run fi òru náà mo fi búra wal-layli mo fi òru búra idha yaghsha ash-shams idha yaghshaha àwọn alfa wọ́n ní àhá tọ́wà ń bẹ̀yẹ òun náà ni pé níbi tafsiri mi pé dọ̀míìrù ni abo ni wọ́n máa ń lò fún kọ̀wá sí nǹkan tí òru máa ń bò mọ́lẹ̀ tó ju ọ̀sán lọ ẹ̀sìn lọ́wà lọ́sàn ó náà ni oòrùn oòrùn abó ní oòrùn náà fi ní ìdáyẹ̀ ṣáha ọlọ́ni mo fòrú búra nígbàtí ọba bo oòrùn mọ́lẹ̀ tí oòrùn bá ti wọ̀ báyìí gbogbo àgbáláyé yóò sunkún kan ní lásìkò tí gbogbo ẹ̀ sunkún kan yẹn ọlọ́ni mo fásikò yẹn búra ó di nǹkan mélòó tọ́lá fi búra jẹ́mọ́ wọ̀ odimeni wọ́dù áhà oòrùn àti ìmálẹ̀ rẹ̀ wọ̀lùkọ́mọ́rí odimẹ́ta ìdátàláha wọ̀nàhárí odimẹ́rin ìdájàláha wọ̀lẹ́ilí ìdáyàkṣáà oòrùn ọlọ́run fi búra nígbà tó bá bò mọ́lẹ̀ oòrùn mọ́lẹ̀ odimárùn ẹlẹ́kẹfà wọ́sàmà wàmà bàdáhà ọlọ́run ọba ní mo fi sánmà búra sánmà láti sánmà kan sí sánmà kejì èyàn rìnrìn àjò 500 years sánmà méje ọlọ́ni mo fi gbogbo sánmà náà búra wà máa ha. wà máa ha. eh wallazi banaha ayé aksamallahu bisamai wà máa banaha wa ha ọlọ́wọ́n bá ní wàsàmá yìí mo fi sánmà búra wà máa bànáà ayé alẹ́bí bànáà wàlẹ́bí bànáà mo tún fi ẹni tó ma sánmà náà tó dáa mo fòun náà búra ta ni yẹ jama Allah nǹkan mélòó ọlọ́wọ́n fi búra ń bẹ̀ méjì ó di mẹ́jọ wàsàmá ẹlẹ́kẹfà wà máa bá ní mo fẹ́ ni ẹ̀ náà búra fi rẹ̀ búra rẹ̀ ó di mẹ́jọ wal ard ọlọ́run bá ní mo fi ilẹ̀ búra ilẹ̀ wa ma tahaha ay wallazi basataha wa ma tahaha mo fi ilẹ̀ búra àtẹnitọ́ tẹ́lẹ̀ náà pẹ̀rẹ̀sẹ̀ aksamallahu bil ard wa man basataha ó di mélòó jama ó mẹ́wàá wal ard ó mẹ́sàn-án àbí naam wà máa sàwáha ẹni tó ní kí ilẹ̀ náà kọ́ tẹ́pẹrẹsẹ bó ṣe tẹ́pẹrẹsẹ yẹn náà ó tún fi àwọn kòtò díẹ̀díẹ̀ sí o ayé nítorí tójò bá rọ̀ ṣe tójò bá rọ̀ tó bá jẹ́ pé kò sí àwọn kílẹ̀ ọ̀dagun báyìí kọ́dagun báyìí kọ́dagun báyìí tí ọ̀bá bá rọ̀ gbogbo àwà ní omi ni àwọn tàbá wò bá ṣe wò bá ṣe ń wò yìí títẹ́ pẹ̀lẹ́sẹ́ ni bá ṣe ń wò yìí ọlọ́wọ́ bá wá fi àwọn munikabadat àwọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ murtafaat àwọn òkè díẹ̀díẹ̀ nítorí tó mi bá ń bọ̀ kó mi mọ́ aláyé ṣe kíní ọmọ aláyé sànsí tó bá dé pé tẹ́pẹ̀lẹ́sẹ̀ bí àwò bá ní omi sọ̀kalẹ̀ gbogbo wa inú omi láwà ọlọ́ni ẹni tó tẹ́ ilẹ̀ náà pẹ̀rẹsẹ̀ tó sì fi ikima tẹ́ pẹ̀rẹsẹ̀ yẹn mo fún tó náà búra ó di mẹ́wàá ẹlẹ́ọ̀kọ́ kànlá wa nafsin wa ma sawwaha ọlọ́wọ́n bá ní mo fi ẹ̀mí ọmọ èèyàn àtẹ̀mí àlìjànú nafs àwọn méjì náà láwà láyé àlìjànú àdíkíní àtẹ̀yàn ọlọ́wọ́n bá ní ọlọ́run bá ní mo fi ẹ̀mí àlìjànú àtọ́ ẹ̀mí ọmọ èèyàn mo fi búra ajẹ́pẹ́ ẹ̀mí tiwa náà ó tóbi níwájú ọlọ́run ìtumọ̀ ẹni pé ẹ̀mí kìí ṣe nǹkan tó kéré ma wàlá tó lè kún bí àìdí kún ilẹ̀ tàhánúkà ọlọ́run ní ẹ má wà ẹ̀mí ara yín lọ bí tẹ́tì rí parun ẹ má sàpánlé ẹ̀mí yín lẹ́yìn náà ẹ máa sàwọ́ àhà àti ẹni tó dá ẹ̀mí náà sàwáhá tí ọdá nígbà ọdẹ́mí náà tán ọwá fi dọ́gbàdọ́gbà sínú ẹ̀mí náà kí ni wọ́n pè ní dọ́gbàdọ́gbà ó náà ní at-tawhid khalaqaha ala al ọlọ́wọ́n bá wá ní kẹ́mí náà kọjẹ́ ẹ̀mí tí kìí sàbòsí kò ní gbàgbọ́ mi lẹ́yìn ọlọ́run bọ́lọ̀ ṣe bẹ́ẹ̀ mi nìyẹn ìgbà tí ọmọ èèyàn bọ́ sílé ayé làṣẹ́tánì sí kíní làṣẹ́tánì kọlù anábìfin ọlọ́run bá wa jalla khalaqtu ibadi hunafa'a ọlọ́run bá ní mo dá gbogbo àwọn ẹrú mi mo dá wọn hunafa'a gbogbo wọn lẹ́mí wọn mọ́ pẹ̀lú gbàgbọ́ òsì tí ọgbọ́lọ́ ń fàjá àti òmùsàyàtí àwọn àlìjànú ni wọ́n wá bá wọn àwọn ni wọ́n kọlù wọn fàdíta alẹ́tuhun andínihim àwọn ni wọ́n wá wọ́ wọn kú lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run tó mọ́kàngáyìn àwọn àlìjànú lọ bẹ̀ẹ̀ mí yẹn jẹ́ àbíwọ̀ ní ma ń gbọ́ tí kí <laughs> ọlọ́run bá ní ẹmọ́ ìdára ilá mú gbogbo tó wà ní sọ́mọ̀ àtilẹ̀ ọlọ́run láwà lá ní ayàtà kàṣíwájú wà ní lànà lànà àkàràtà wọ́l òlà ọlọ́run ní àtàyà àtọrun lànà àwàlá ní àmọ́ sí ìrẹsẹ̀ ṣètọ́ ọmọ sọ fún ọ pé òkúta lè ṣe ń dọ́lọ̀ mọ́nse irin lè ṣe ń dọ́lọ̀ mọ́nse omi lè òsàdílé yín à òun náà gbọ́ ọlọ́wọ́ wàhálà lànàbì fi ní kúlù mọ̀lúdì yóò lọ́dọ̀ alàlfitra ọmọ kọ̀ọ̀kan tàbá ti bísílẹ̀ ayé á bí pẹ̀lú àdámá tó dá pẹ̀lú ẹ̀mí tó dá fitra tawhid fọ́ àbáwáwú bàbá rẹ̀ àti yẹ́ yọ̀háwìdá ni àwọn ni wọ́n wà sọ di yahudi aw yìí nasọ̀rá ni àbáwọn náà sọ di kiriyó aw yìí mọ́jìsá ni àbáwọn sọ di ọlọ́run aláà ni ọmọ ọlọ́run mo fi ẹ̀mí búra wà máa sàwọ́ ha wọ̀lẹ́tì sàwáhà àti ẹni tí ọdá ẹ̀mí náà tó sì fi dọ́gbandọ́gba sínú ẹ̀ ọdá ẹ̀mí náà ó sì ní dọ́gbandọ́gba ọlọ́wọ́n bá ní fa alihamaha fujuraha watakuwaha ọlọ́wọ́n bá nígbà tó dá ẹ̀mí náà tán ọwá fi mọ́ bayyana ọlọ́wọ́n bá wá fi mọ́ bayyana laha ọ́sàlàyé fún alhamaha látara ilham kò sẹ́ ẹ̀mí kan tọ́lọ́wọ́n bá aláwò fún ní ilham wáhàì òun náà ni káràn àwọn màláíkà sáwọn anábì ọlọ́n àwátakù táwọn èsà anábì ọlọ́n ilham ti wa ọlọ́wọ́n wá ní kò sí ẹ̀dá kan tóhun alhamaha òun fi mọ́ òun sàlàyé fún fujúra àwọn iṣẹ́ burúkú fùtúr wọ́tàkùwáhá àtàwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú bẹ̀rù ọlọ́run iṣẹ́ dáadáa àti iṣẹ́ burúkú ọlọ́run ọba ní òun fi ma ọmọ èèyàn alhàlálù bayinu alhàrọ́mù bayinu káṣe dáadáa sẹ́bí ń ṣe tání ọmọ kọ́dá kájákùn ẹbí ńkọ́ wọ́n lámà ká máa mú omi ká máa mú gbogbo àwọn kan tọ́lọ̀ sí lẹ́tọ̀ fún wa àmọ̀kọ́dá ẹgbẹ̀ tí ó ní ẹfún mi lómi omi ní kẹ fún mi torí àmọ̀ pé omi dá ọtí ń kọ́ òun náà mọ̀ pé ọtí ọ̀dá ẹgbẹ̀ tí ó ní ká báwọn bẹ̀lọ́n pítọ̀ òfin ní yìí ẹmọ báwọn bẹ̀lọ́n kọ́lọ̀ kó sànú àwọn òun náà mọ̀ pé ọ̀dá kọ́lọ̀ òun náà mọ̀ sunkún lẹ́kọ̀ọ̀kan tó bá dáńtí pé òun mutí bàbá kan nínú àwọn ah, ẹni rẹ̀ kan kọ́lọ̀ ń bọ́ sábà wa kẹ́ torí ó ní tàwídì tó ẹni bá sì ní tàwídì á máa ṣàdúrà fún àmọ́ mo mú sìgá mo wá lọlẹ̀ kí bàbá náà wọ́n lọ rẹ̀ wọ́n ní bàbá ìpẹ̀lẹ́ wọ́n lálàáfíà yín ọlọ́run sàlékún àlàáfíà ó ní àfà kó tó tọrọ kọ́lọ́run sàlékún àlàáfíà kọ́kọ́ tọrọ fún mi kí ni ń ṣe fi ń ni ìdí fi ń bàjẹ́ ìdí kọ́kọ́ bá ń sọ ọlọ́run máa ń ṣe kí ni ọlọ́run mú kó wọ́n wá ní kí ni bàbá

wọ́n nà ha rí ọlọ́run búra pẹ̀lú oòrùn ó di mélòó jama ọlọ́run búra pẹ̀lú kí ni ọ̀sán pẹ̀lú ọ̀sán wọ́n nà ha rí idha jallaha wal layli idha yaghshaha ọlọ́run búra pẹ̀lú oòrùn was-sama'i wa ma banaha àtẹni tọ́tẹ̀ pẹ̀lẹ́sẹ̀ wa nafsin sawaha ọlọ́run bá búra pẹ̀lú ẹ̀mí àtẹni tí ó dá ẹ̀mí yẹn tó sì fi dáadáa síbẹ̀ ọlọ́wà ní ẹ̀mí yẹn o oye àwa sàlàyé ojú ọ̀nà ìparun àti ojú ọ̀nà tí ó ti là aburú àtòrè àsàlàyé fẹ́mi náà nǹkan mọ́kànlá lọ́run fún búra kí ló dé tọ́lọ́run fi fẹ́ sọ kan yóò kọ́kọ́ búra láwọn afáàfi sọ pé gbogbo Kùránì látòkèdélẹ̀ kò sí súrà kan tí Ọlọ́run Ọba Allah ti fi e, e, nǹkan mọ́kànlá búra léra wọn báyìí nínú Al-Kùránì tó yàtọ̀ sí Suratu Shams ọba tó wá búra pẹ̀lú nǹkan mọ́kànlá ní tó fẹ́ sọ wọn náà pè ní ẹni tọ́lọ́run Ọba Allah tó bá fọ ẹ̀mí rẹ̀ máa tó tún ẹ̀mí rẹ̀ ṣe tó yọ ẹ̀mí rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tó fi bẹ̀rù rẹ̀ síbẹ̀ kọ̀dẹ̀ afúláha ọmọ ti sórí rẹ̀ kí ni ọlọ́run bá wá sọ yìí òun náà ni pé ká sáwá sọ́dọ̀ òun òun lòun ní kápá lérí kíní lérí ẹ̀mí bá a ṣe jòkólẹ̀ níta àyà bí wọ́n ṣe yáhùn ọlọ́wọ́n bá lọ́yà wọn bẹ́ báwa ṣe wá wà yìí tàbá ti kú kò sí ọlọ́wọ́n bá aláwọ̀ lé ní ká tún yà báwọn ṣe wá wà táwọn ò tí mọ̀nà yẹn owó ó lè wọ ọlọ́run nínú àánú ọlọ́run ọlọ́run bá lè padà tún yà wọn dáadáa lórí pé tọba wà lórí ìmọ̀nà mọ́fẹ́ ni tí kò sí lérí ìmọ̀nà sí ẹ̀yẹ́ ìmọ̀ sí mílànà ti mara àfáà tí ń ṣe wáṣì tí wọ́n ń ṣépèlé àwọn èèyàn tí ń fi wọ́n sí ẹ̀yẹ́

man zakaha ẹni tọ́lọ̀wọ́n bá aláàbá fi ẹ̀mí rẹ̀ tó bá fọ ẹ̀mí rẹ̀ ma zakaha ayé zakaha Allahu wa aṣìláhàá ọlọ́wọ́n bá ní ó ti jèrè onítọ̀hún ọ̀rọ̀ tí ẹ ti yanjú gbogbo ẹni tí ọlọ́wọ́n bá wá ti fọ ẹ̀mí ẹ̀ ma wọ́n ni ló fi jẹ́ pé nínú àwọn àdúrà tánà bí máa ń ṣe àfáwà Zaidu bin Arqam ọdí ala nínú àdúrà tí ó ní ànábì máa ń ṣe jù àfáwà Zaidu bin Arqam ọdí ala ó ní àwọn àdúrà tá ànábì máa ń ṣe jù òun náà ni pé Allahumma ìwọ ọlọ́run ọba mi àti nafsi taqwaha mọ́sàá fún ẹ̀mí mi ní ìbẹ̀rù rẹ̀ ìtumọ̀ ni pé ìbẹ̀rù rẹ̀ mọ́sàá fi sí ẹ̀mí yẹn wazakkiha ìwọ ọlọ́run bàbá mi fọ́ mọ́ anta ń fọ̀ mọ́ tó lè fọ ẹ̀mí tó lè fẹ́ mi tó lè fọ́ mọ́ a ń tàwà líyù ha wọ́n náà ló kúkú lẹ̀mí náà wọ́n lọ ń darí ẹ̀ wọ́n mọ̀ láha wọ́n gan náà ni ó ní ẹ̀mí yẹn wọ́n líyù ha wọ́n mọ̀ láha ẹ̀mí yẹn ọwọ́ rẹ̀ lọ́wà wọ́n gan lọ́wà ní ẹ̀mí yẹn ò ní kò lè yí pẹ̀lú àṣẹ rẹ̀ àdúrà yẹn dáa púpọ̀ àwọn tí àbá máa kálẹ̀ ìka Allahumma ati nafsi taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa maulaha nítorí tí ẹ̀mí bá ti má tẹ́mí bá ti dáa eríkèríkè ara yóò máa ṣiṣẹ́ tó dáa ẹgbẹ̀ tí wọ́n ní lágbájá bí sí ń lọ kò séèyàn lára èèyàn náà sì ni wọ́n sì ní kò séèyàn lára kí ni wọ́n sọ fún wa mẹ́ẹ̀ẹ́ ìtumọ̀ ẹni pé ẹ̀mí rẹ̀ òsìn kíní ẹ̀mí rẹ̀ ọ̀dá èèyàn gangan ẹ̀mí ni wọ́n pè bẹ́ èèyàn ní lọ́yìn wọ́n náà ti mọ̀ pé èèyàn ní tẹ́lẹ̀ ìtumọ̀ ẹni pé ẹ̀mí rẹ̀ sí kíní ẹ̀mí rẹ̀ dáa afọ́ Abdullahi bin Abbas ọ̀dá anuma sami'tu Rasulullah sallam olóhun gbọ́ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul fi qawli Allah azza wa jalla qad aflaha man zakkaha àfáà abúlábùn abbas ó ní òun gbọ́ tí ànábì sọ fáwọn nígbà tí ń ka ááyà yìí kọ́dí afláhà man zakaha wọ́n ní ìtumọ̀ tá ànábì tu fáwọn ni pé afláhàtí nafsun zaka allahu azza wa jal ẹ̀mí tí ọlọ́run bá aláàbá ti fọmọ́ ẹ̀mí yẹn ti jèrè oríire ti bá nítorí pé nínú èdè àrọ̀bíyà tá a bá ń ka bọ̀ kọ́dí afláhà yìí ó dàrú mọ́pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n túnmọ̀ kùránì pé kọ́dà àfúláha máa ń zàkáha ẹni tó bá fọ ẹ̀mí ara rẹ̀ mọ́ òun ló jèrè àbábìnrin àbáṣe wá ní ǹ hmm, bí ànábì ṣe tú fáwọn ni pé máa ń zàká aláhù táló lè fẹ̀mí ara rẹ̀ mọ́ ó ní ìta ànábì tú fáwọn ni pé afúnlá àti dámsún zàkáha aláhù azza wa jalla tí ọba ti soríire yóò jẹ́ pé ọlọ́run ọba ti fọ́ ọmọ ni aflahati nafsun àwọn ẹ̀mí ẹ̀mí tí ọlá tó soríire òun náà lẹ̀mí tó jẹ́ pé zaka aláwọ̀ aṣọ tọ́lọ́run ọba aláàfọ́ ọmọ kí la fẹ́ mú bí ìtumọ̀ yìí òun ni pé táàbá ń sọ fún wa pé ìsìláàmù wa ó ní bùkátà sí kágbọ́n nǹkan mẹ́ta yìí alikitaabu kádìmọ́ koran wa sunna àtàdísì wà fáham salafil umma ìtumọ̀ táwọn sàhábà bá fún àyà Qur'an ìtumọ̀ yìí náà ni nítorí pé àwọn wà ń bẹ nígbà tánàbí ṣe kí ni tánàbí ń tú ọ̀rọ̀ lárúbáwá méjì ń gbà mí ìmọ̀ ń jọra wọn ọlọ́ni òmìnà náà sì máa àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ láhùwàlá àdìd àwọn ìwá ní bọ́yá àwọn tí wọ́n sẹ́fẹ̀ ni àwọn tí wọ́n ń parọ́ ni àbáwọn tó dé pé wọ́n sí ẹ̀yẹ́ ni àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ mẹ́ àwọn bí abúlábùn masoud ó ní fáwọláhì lẹ́dì ilá ilá ilá wa ó ní mo fẹ́ ni tí ẹ̀mí mi ń bẹ gbàtà náà bí tu orin àlùjó là náà bí tu sí orin tí wọ́n kọ tí wọ́n wá lùlù sí àti piano àti gbogbo àwọn èròjà akọrin ó ní ìdá náà bí pé láwàlà àdísì fáwọn bọ̀tí láhùn nínú èdè eré tọmọ kékeré máa ń ṣe àbá eré àgbàlagbà ń tayò ẹ̀yẹ ká máa ṣẹfẹ̀ gbogbo ẹ̀ náà masudi ọlọ́run sí kíni lọ́lọ́run lò ní sábàbí tó fi sọ̀túnmọ́ láhùwà alhadis níbẹ̀ ló sì jẹ́ pé ìtumọ̀ alukoran pátápátá àwọn sọ̀hábà àwọn ìyẹn ni wọ́n gbàgbọ́ yé rẹ̀ jà wá lọ tí sọ̀hábà bá ti ní kíní yóò bá anábì ṣe tú ní òdú sọ̀rọ̀ mọ́ anábì náà sì ń sọkọ́ tó kò láyé ó ní alaykum bí sunnati wa sunnati al-khulafai ar-rashidin al-mahdiyyin min ba'di ẹ tẹ̀lé súnà mi ẹ tẹ̀lé súnà àwọn sàhábà ní tẹ̀síwájú ọlọ́run ní kọ́dá afúláhà máa ń zakáha ó ti jèrè ó ti sorí rẹ̀ gbogbo ẹ̀tọ́nà máa ti fò ẹ̀mẹ́ rẹ̀ máa wákọ̀dẹ̀ kọ́ọ́bá máa ń dẹ̀sáha ọlọ́run ọba Allah ó sọ pé onítọ̀hún ti ṣe kíní ó ti sàbámà àbí ó ti pòfó ó ti sòfò máa ń dẹ̀sáha ẹni tọ́nà sí nìkan dẹ̀sáàsì èyí kí n fi nǹkan pamọ́ síbi kan ẹni tọ́lọ́mọba aláàbá fi òkùnkùn pamọ́ sínú ẹ̀mí ẹ̀ tọ́lọ́mọba aláà tó fi àánú tó fi pamọ́ sínú ẹ̀mí ẹ̀ tó fi ẹ̀ṣẹ̀ tó fi pamọ́ sínú ẹ̀mí ẹ̀ ọkọ̀dẹ̀ káàbà ó ti pòfo ilé ayé yìí kò ní rí dáadáa mbẹ̀ ọ̀fẹ́ fún alápòjúwe wọn àwọn tọ́lọ̀ ń dá sáà kí ni dá sáà tọ́lọ̀ ń fi ẹ̀ṣẹ̀ àti crime àwọn àwà burúkú tó fi sọ́kàn wọn ọlọ́wọ́n fẹ́ má pòjúwe wọn fún wa ọlọ́wọ́n ni kàdàbà ti sàmúdú bí tọ́gọ́wáhà ọlọ́wọ́n bá ní àwọn ìjọ sọ́ọ̀lẹ̀ anábì sọ́ọ̀lẹ̀ aleyhisselam àwọn ni wọ́n pè ní sàmúdù sàmúdù yìí kọ̀bílà ni fámílì ńlá kan ni wọ́n bí ká níbi àwọn ará Ìlọrin ará Ìjẹ̀bú àwọn kọ̀bílà kan ará Bẹ́kúta ẹ̀hẹ̀ kọ̀bílà yẹn oye Samud kọ̀bílà ńlá kan ni wọ́n ọlọ́run wá mú ànábì sọ́ọ́lù jáde láàrin wọn ànábì sọ́ọ́lù wá sọ fún wọn yí pé kí wọ́n rántí àwọn ìjọ ànábì Hud àwọn Ad tọ́lọ́wọ́n bá aláàti parẹ́ wọ́n láwọn mọ̀ bọ́lọ́ ń pa wọ́n rẹ̀ anábì sọ́ọ̀lì ní ẹ̀yin náà máa wùwà tí àwọn àjọ òòdù tí wọ́n wò ẹ máa sin láwọn ọba ẹ má bọ̀ òrìṣà mọ́ wọ́n ní káwọn má bọ̀ òrìṣà mọ́ òrìṣà táwọn bá bá tàwọn ń bọ̀ òrìṣà tó jẹ́ pé àwọn bá àwọn bá bá tàwọn lérí ẹni sẹ́mọ̀ pé ní sinú àtàbà sọ ma lùlù mọ́sáàsí wọn ò ní fún alẹ́rí kankan tàbí gbọ́n sọ fún wa pé bá ṣe bá bàbá tí wọ́n tán ṣe kí ní tí wọ́n ṣe ní ẹ̀ àwọn bàbá yẹn kọ́lọ̀ sí fẹ̀sẹ̀ rán ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n kàdìdàbà ìsàmódù ọlọ́run bá láwọn sàmódù ìjọ sọ́ọ̀lẹ̀ wọ́n pe sọ́ọ̀lì nírọ́ wọ́n ní òpòrọ́ ni ọ́ sọ́ọ̀lì sọ́ọ̀lì ni ọ́ níbi ayà kan wọ́n ní ọdá pé wọ́n ti sàṣẹ́ wọ́n tẹ́ mọ́sùhóòrò ọdá pé àwọn àjànú ti kọlu ọ ló fi ń sọ fọ́wọ́ káwọ̀ mọ́ bọ̀ táwọn bàbá ti wá ń bọ̀ mọ́ wọ́n pè nírọ bí tọ́gọ̀wá ayé bílò òdìwàn ọlọ́wọ́n bá ní ìsìn bá àṣà àṣkọ́ ha wọ́n gbé ẹnìkan dìde láàrin wọn ọlọ́wọ́n bá ní àṣkọ́ ha ẹnìkan dìde láàrin wọn ẹni dìde yẹ ọ̀dá ń ní kudar bun salif kí ni mo pè kudar kudar ọ̀daràn ni ẹgbẹ̀tí mọ̀ ní ọmọ yẹ kudaru ni. Kudar, àwọn náà fi sádà sí eré ìdáàlì yẹn kò sí sádà ń bẹ̀ kudar bun salif ọ̀daràn kan ní nínú àwọn kèfèrí tó wà lásìkò anabi salih ó gbajúmọ̀ ibi tí bá ń lọ oyé ní gbogbo aráàlú lọ anabi salih alayhi salatu wasalam ó jíṣẹ́ fún wọn ó pè wọn lọ síbi tawhid ọwá lọ lè bá wọn nínú hall ńlá kan tí wọ́n jòkó sí gbogbo àwọn aráàlú wọn máa ṣe mítìn bẹ́ẹ̀ anábì wà lọ lè bá wọn anábì ní ẹmẹ́sì ń tẹ́ǹsì máa Allah ní kẹ́mẹ́sì kíní kẹ́mẹ́sì ọba tó dá yín tó dá ìmì náà wọ̀sá àlóhu mọ́ọ̀jìzà wọ́n ní tọba fẹ́ kágbà tọba kó se ṣe mùjísà ńlá kan fún wa mùjísà yẹn ìtí wọ́n pè ní pé nǹkan tí kháríkù àdá kháríkù àdá tó yapa sí bá ṣe mọ̀ nǹkan sí tẹ́lẹ̀ bí kí iná ọmọ jò kíyàn wọnú ẹ̀ kọmọ jò yàn bí tànábì Ibrahim mọ̀jísà oyé òun náà ni kí ẹja tó gbé yẹn mi kẹjà yẹn tó wá gbé ẹja yẹn mi kọ́ wá gbé lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ ẹja tó ti pé bó ti gbé mi gan ọkàn fi panu bí súùtì ni ẹni yẹn wá tún jáde láàyè padà níta àmọ́ ni pé ẹja bá ti gbé yẹn mi kọjá yẹn ká lónìí ànábì Yunus tún wá jáde padà bọ́ sí ti omi nǹkan kan wá ṣe mọ̀jísà ni nǹkan tó yàtọ̀ sí bá a ṣe máa ń sí nínú mọ̀jíza òun náà ni annabiwa muhammad sallam ìkàtàrà bá ti sáàtù wọn ṣakọl kọmar àwọn kèfèrí maka wọn láwọn fẹ́ kí òṣùpá yọ́lá sí méjì annabi ni ẹfẹ́ kí òṣùpá yìí ẹfẹ́ kọ́lá sí méjì yọ́lá sí méjì tẹ́bá ti fẹ́ bẹ́ẹ̀ sẹ́gbà islam wọn ṣakọl kọmar ọlọ́run ni ó sì là lóòótọ́ wọ́n yàrá ayatan yọ̀rìdú ọ̀yàkúlù síhùrù mustamir nígbà tó òṣùpá là méjì tẹ́wọ́n ni ọ̀ọ́ ah, òpìdánni òpìdánni Muhammad ọkàn fi nǹkan kan rúwa lójú ní kọ̀ pọ́síbù kí sánmù kó sọ pọ́sí kí ni kó làsí méjì anábì ní ọ̀dà wọ́n ti làsí méjì anábì pẹ̀lú àṣẹ lọ́hun àṣẹ lọ́hun tẹ́ fi pín àṣẹ lọ́nà fi sún padà ó sì tún padà ilẹ̀ àfáà ní kọ̀ bá technology kò sì bá ọpọlọ mu wípé yìí tẹ́ ń sọpọ́ ṣẹlẹ̀ yẹn ìmọ̀ ìmọ̀ science wọ́n máa pè nírọ́ science wọ́n pè nǹkan mú jísà ọ̀wọ́n sọ̀rọ̀ science sí ọlọ́wọ́ bá aláàkọ́dá àwọn scientist ṣe mi tọ́lọ̀ bá fẹ́ gbé sílé ayé dà ní ọ̀sọ̀ fún akálẹ̀ sí àbí tó ti wà nù mọ́ ọlọ́n pé yóò wà lé ayé lásìkò bá ti tó yóò fi sínú ọpọlọ wọn kí wọ́n ṣe jáde làwọn afá àwọn tó bá ti tí yóò jọ wọn lórí technology ní ọ̀sọ̀ àlámàlì insana ma lam ya'lam wọn ah mi ma fọ́ ọlọ́run ọba tí tóbi ọlọ́run ọba tó fi ma mọ àwọn ẹ̀dá ẹ̀ a ń sọ̀rọ̀ mùjísà wọ́n ń sọ̀rọ̀ technology ọlọ́run mọ́sàbà àbàfà náà mọ̀nà ọlọ́run bá fi mọ̀nà ó ti sọ̀rọ̀ ẹ̀ mọ́sàdúrà fún onídàdúrà oníkọ̀ pọ́sibò kí ó sọ̀pọ̀ pínsí méjì bó wọn gba àdísì tó sọ áyà ńkọ́ ẹkùtàràbá ti sáàtú wà ṣàkọlì kọmọ̀rọ̀ ọlọ́run bá wọ́n yàrá áyà ọlọ́run fi sa áyà áyà mọ́jìsà ọlọ́run fi ká àwọn kèfèrí lágara ó fi ṣe àmì fún wọn tó fún ọ̀pọ̀lọ̀ lọ́rọ̀ ń ṣẹ́ nígbà wọ́n sì rí tán wọ́n ní hada sírùn wọ́n ní ìdáni wọ́n àwọn gbàbá nígbà tó wá ní kọ̀pọ́sìbò kí òṣùpá kọ́là sí méjì ìkan tó pọ́sìbò ọlọ́wọ́n jọ pọ́sìbò kó lè bá di mòjísà ìtọ́ fi ń pè mòjísà náà nìyẹn ọkà àwọn èèyàn lágara tó ṣe àrùkú lè ṣẹlẹ̀ gbogbo ń táàrù kò lè ṣẹlẹ̀ tọ́bá ṣẹlẹ̀ ni wọ́n pè ní mọ̀jíza bẹ́ẹ̀ bá ti gba mọ̀jíza àwọn ànábì Ọlọ́run gbọ́ fọwọ́ káfẹ̀rẹ̀ tọ́rọ bá yé tán àzọ ilé yìí tọ́rọ tí yeye o ẹmọ́ ti kàfàrẹ̀ o ó dìgbà tàbá lè kó tíra bá ta fi aya hàn wọ́n yàrá aya tán yóò rí do pé mọ̀jíza ni tó bá lóun ọgbà má tọ́ àníkìrùn lẹ́yìn bọ́bá ní ọgbà tòṣùpá ọ̀kan ló tún délẹ̀ yìí sìn nàbì sọ́ọ̀lì ẹgbọ́n táwọn ọjọ́ nàbì sọ́ọ̀lì sọ wọ́n ní sọ́ọ̀lì wá wáwá wọ́n sì mú jáde inú họ́ọ̀lù wọ́n sì mú lẹ́yìn ìkúlé lẹ́yìn ìlú àpáta ńláńlá kan tó tóbi síbẹ̀ ó tóbi wálẹ̀ báyìí ni wọ́n ní àpáta yìí àwọn fẹ́ kó mú rànkúmí jáde ń bẹ̀ rànkúmí ó ah, àpáta ànábì sọ́ọ́lù ní sẹ́gbà wọn làwọn gbà sẹ́fù sálẹ̀ wọn làwọn filẹ̀ sẹ́mà gírun wọn làwọn ti gbọ́ wọ́n aṣáàrù ilá sọ́fàtín kẹbíra àkúrà wọn náà náwọ́ sí pé wọ́n kó fún alápàtà wọ́n láfún alápàtà sí tó mú làǹkúnmí jáde ń bẹ̀ àpáta ilé ìlà wàfọ́ tó ga nà dòyí làǹkúnmí tó bá tí ó bá sì jáde ń bẹ̀ kọ́ mọ́ jẹ́ làǹkúnmí tó kúrú làǹkúnmí tó gùn <laughs> anábì sọ́lì ìrìn sẹ́gbà fàdá àrọ̀báhù lọ́bá ni wọ́lọ́n wọ́n sàfihàn ọ̀nà ma wọn jọ rẹ pẹ̀lú kó múra nkúnmí jáde gbogbo àwọn qualities kan fẹ́ kó ní tí wọ́n kàálẹ̀ látàrọ̀ jẹ́kọ́ wà mẹ́ èyí tí wọ́n sọ gan ọlọ́run tó fi kún wọ́n wọ̀ kán báyìí àpàtà sí là háà làǹkúnmí sì jáde pẹ̀lú ọrùn gúngún bọ̀rọ̀ báyìí ọmọ ara fún mi kékeré kan náà ọba tún tẹ̀lé ọlọ́run tún fẹ́ nìsí fún wọn <laughs> eh, àwọn méjì bá tẹ̀lé ra wọn àpáta sí là ó là sí méjì báyìí nígbà tẹ́yìn bá fọ ẹyin sí méjì ẹyin ẹ̀sà mẹ́yìn tẹ́ bá fọ ẹyin sí méjì ẹ̀hẹ̀ làǹfọ̀mí bá jáde ọmọ tẹ̀lé wọn wojú ara wọn wọn wojú ara wọn fa amana al-qalilu minhum àwọn díẹ̀ ni wọn ni wọ́n gbà wọ́n lọ́mọ yóò mẹ́lẹ̀ al-aksar àwọn tó pọ̀ jù wọ́n ní àwọn gbà àwọn gbà àwọn díẹ̀ báyìí tí ń tí báyìí náà gbà anábìsọ́lẹ̀ onítọ́ nígbà ọ̀dọ̀ ti wárí báyìí tẹ́bùkọ̀ máa kún làkúnmí yọmọ wà pẹ̀lú yín bó ṣe wà yín ń mú omi o rànkúnmí ọlọ́run lélẹ́ yìí òkèsè rànkúnmí ti wà òkèsè rànkúnmí ti aláàjá lónìí yọmọ wá mú mi níjọ́ kan nínú kànga yìí lọ́gbà díjọ́ kejì oye ẹ̀yin ò mú mi dọ́kẹta òun nìkan ní ò mú mi dọ́kẹrin ẹ̀yin ò mú mi dọ́kàrún òun nìkan ní ò mú mi <laughs> wàhálà ti dé <laughs> àwọn náà bẹ̀rẹ̀ òfìtínà ọlọ́run sí kíní ọlọ́run sì jọ sí wọn wọ́n ni wọ́n wà mú mi dọ́kan dọ́kejì làkúnmí ní òdébẹ̀ ní ó mú mi ẹ̀wà wọ́n ní ìjọ tí rànkúnmí ọba lọ sódò tí rànkúnmí wà lé gbogbo olú yẹn wọ́n fún wàrà tí ó kárí gbogbo olú yẹn lábẹ́ rànkúnmí náà àwọn ekílódùkù náà ẹ̀ká máa ṣe bí èyàn márùn mẹ́fà bá ti fún wàrà ó ti tán àmọ́rí sí ìmí tí ó tún sọ̀rọ̀ síbẹ̀ ìjọ kejì ní gbogbo olú eléyìí sọ̀rọ̀ àkúnmẹ́lásán síbẹ̀síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wọn láwọn gbà wọ́n wá ṣe mítìn pé ràkúnmí tí mú míjọ kan tí ń gbé wa lọ́wọ́ yìí á pa ò àbẹ̀tọ́jà ọlọ́ wọ́ta àmàrú alákọ́tìlì náà kọ̀ ọlọ́run bá ní ìfín bá aṣá aṣkọ́ha ẹ̀rí nígbàtí olórí burúkú àárín wọn tó nàró ni àwọn mẹ́sàn-án ni wọ́n ò bọ̀tẹ̀ yìí aṣkọ́ha àwọn ọ̀dọ́ àbíkálẹ̀ àwọn ajagunta bí tí wọ́n jẹ́ akọgun akin mẹ́sàn olórí burúkú tó rí burúkú tí ẹ gàjù láàrin wọn òní kùdár bùn sálif ìfín bá àti àṣìkọ́ ha ẹni tó orí tí ẹ burúkú láàrin wọn yẹ ọba nàró láàrin wọn ọ̀nàró ọ̀sábẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ láàrin ìlú faqala lahum rasulullah òjíṣẹ́ ọlọ́run wá sọ fún wọn sọ́lẹ̀ naqatullah ó ní eléyìn o ràǹkúnmí ọlọ́run eléyìn o náà kọ́tùlá bẹ́ẹ̀tùlá ìtumọ̀ ni pé zaru náà bó ṣe ní náà kọ́tùlá ìtumọ̀ tó wà lábẹ́ ni pé ẹ o wọ́n sùkúyá ha ẹ má pa o lẹ́yìn náà ẹ ha omi tí mu ẹ má fomi dùn o ha nìyẹn ó dọwọ́ yín pẹ̀lú ó sì dọwọ́ yín pẹ̀lú odò tí ṣe títí mú mi inú kànga títí mú mi ẹ má faburú ṣe ẹsẹ̀ má fún gbẹgbẹ wọ́n sùkìyáha sùkìyáha òun náà ni omi ti mú fàkàtí sàbòhù ọ̀nà ìrọ́ nípa kí náà ṣẹlẹ̀ tàbá pátá fún lómi kí náà ṣẹlẹ̀ fàákọrù ha àwọn mẹ́sàn yẹn bá dìde láàrin wọn wọ́n yọ àwọn mẹ́sàn yẹn nínú àwọn fámìlì kọ̀ọ̀kan bí táwọn bá jọ pa kò ní fámìlì wọn ní rí fámìlì tí ó gba ẹ̀san ní lọ́dọ̀ wọn nítorí pé àwọn fámílì wọ́n pọ̀ àwọn ẹ̀yà kọ̀ọ̀kan tí wọ́n wà nílùú wọ́n wá donate ọ̀daràn kọ̀ọ̀kan kùdárù ni lọ́wájú olórí burúkú àárín wọn nítorí pé gbà táwọn mẹ́sẹ̀sán jáde nílé tí wọ́n lọ tí wọ́n rí ràǹkúnmí yẹn tí ń lọ jẹ́jẹ́ ni jọ́jẹ́ jọ́jẹ́ tó wá di ìjọ tí tọ́ọ̀nù bá kàn tí ó lè mú mi tiẹ̀ ìjọ tó bá wà ní ọ́f kò ní ṣe kíni kò ní lọ òun gan fún rẹ ti máa on ẹ wò pípọ̀ lóyìn màrà fún mi ṣe sọ pé òun lọ́sọ́dọ̀ lẹ́nì àlẹ́bí ìsọ́lì òkí sì mú lọ aláàní darí nǹkan ní ọ̀wá rí bẹ́ẹ̀ àwọn mẹ́rẹ̀sán yẹn wá jáde wọ́n rí ràǹkúnmí lọ́ọ̀kan kò dárò masálì òun lọ́wọ́ mú ọkọ̀ báyìí bó ṣe sọ fún ràǹkúnmí yẹn sọ fún lọ́rùn torí ọrùn náà ti máa ń pa ràǹkúnmí sọ kìíní fún báyìí bó ṣe wó lulẹ̀ nìyẹn ọlọ́mọkàtìdàbúhù ọlọ́ni wọ́n pe sọ́lì onírọ̀ fàákọ̀rú ha bàdábà owó ha wọ́n sì para nǹkan mi náà ẹnìkan lọ pa bọ̀tọ́lọ́ ní fàákọ̀rọ̀ ha wọ́n pa wọ́n ní kí ló dé tọ́lọ̀ fi ní wọ́n pa wọ́n nítorí pé àwọn tí wọ́n jọ jáde tí wọ́n jọ fẹ́ pa wọ́n jọ yọ̀kan lọ lẹ́yìn náà gbogbo àwọn kèfèrí tó wà ń lù gbogbo wọn ni wọ́n fọwọ́ sí láàárọ̀ ọjọ́ yẹn ipò ìmìnà fọwọ́ sí ẹpá ìmìnà fọwọ́ sí ẹpá ìmìnà fọwọ́ sí ẹpá ìmìnà fọwọ́ sí ọlọ́run mi ní fàákọ̀rọ̀ ha ọlọ́run ní gbogbo àwọn tó fọwọ́ sí àtàwọn tó pa gbogbo wọn jọ pa ni ọlọ́run wa nígbà tẹ́ ti wá pa bẹ́ẹ̀ eh, ọlọ́run bá ní fàdámdámà aléhìn rọ̀bùhùn tọ́ àwọn alùfáwà wọn nígbà tí wọ́n pa tán anábì sọ́lé òní ẹ̀pá ẹ̀pá ra nkúnmí ọlọ́run <laughs> ẹ̀rọ ọlọ́run sí bá yín ha ha wọ́n ní bí wọ́n ṣe pa ra nkúnmí tán ọmọ rẹ̀ wọ́n sá mọ́ lọ́wọ́ wọ́n lé wọ́n lé wọ́n lọ́kàn kó sí ẹ̀yìn àpáta kan wọ́n wá tí wọ́n rí mọ́ èyí bí tó ń parí sínú wọn ò róò mọ́ wọ́n lé wọ́n lé lọ ó kú sẹ́yìn àpáta kan báyìí wọ́n wẹ̀yìn àpáta wọn rí mọ́ oun ti padà sáàyè rẹ̀ agbára ń bẹ lọ́dọ̀ ọlọ́nfà kí odidi ẹranko kọjáde nínú àpáta ọba tó sì yẹn wọ́n lágbára kó sùpá náà sí kíní ó kú sí méjì káfà gẹ́gẹ́ kọ́dákùn tó rọ lọ́hun ó lè tẹ̀síwájú torí àwọn yóò ti fa sérí ẹlòmí tí wọ́n náà ti ń tu tẹ̀fṣírí àdúgbò tẹ̀ wọ́n náà ti ń sàlàyé fáwọn èèyàn bẹ́ẹ̀ ibi àlámọ̀rí àfá àgẹ́gẹ́ tẹ̀wà lágbàlá sí ní ìsìnkẹ́ gbogbo ohun táwọn àfá súnà bá ti sọ báyìí opposite ẹ̀ ní ọmọ sí kíní ní ọmọ sọ fáwọn àfá súnà òsì ní sọ kankan àfikọ́jẹ́ pé nǹkan tá gbà wá lọ́tọ̀dọ̀ àwọn sahaba àtàwọn tàbíùn àtàwọn tàbíù tàbíùn àtàwọn kí làwọn tàbíhùn sọ káàbí tàbíhùn kìí sọ àwọn ọmọ mẹ́rin kí wọ́n sọ lérí ẹ̀ àtàwọn afá gbàgbà tó tẹ̀lé ọ kìí ṣe gbé ń sin táwọn orientalist tí wọ́n lẹ̀lẹ̀ ó kọ̀kọ́ púpọ̀ sínú alukurani tí wọ́n àbí tafsiri tí wọ́n tí wọ́n wá ń pin tọ́lọ̀hún sí ní òdodo tí wọ́n ń pè nírọ́ wọ́n ń fọn sáyé lẹ́nìkan wà jẹ́ afá ní wọn lọ léka ẹwà ní ohun tí tuntun ti dé o anábì sọ́ọ̀lẹ̀ ọlọ́run ni wọ̀kọ́lù ya sọ́ọ̀lẹ̀ anábì sọ́ọ̀lẹ̀ ni tamatta'u fi diyarikum thalathata ayyam tó ń gbẹ̀dẹ̀ para nkúmí gbogbo yín gbogbo yín ẹ máa lè lè retí ìyà ọlọ́run lẹ́yìn jọ mẹ́ta ẹgbọ́n tí wọ́n sọ fún anábì sọ́ọ̀lẹ̀ ọlọ́run ni wọ̀kọ́lù ya sọ́ọ̀lẹ̀ tina bima ta'iduna ìyà tó ní ọlọ́run bá rẹ fẹ́ fi jẹ wáyẹn afẹ́rí in kunta min al-mursalin tó bá dé pé òjíṣẹ́ ọlọ́run bá ní olóòtọ́ oníkọ́lọ́run bá yóò mú yàyẹn wá ẹni tó bẹ lọ́run tọ́lọ́run mú àpáta tọ́lọ́run la àpáta tí rànkúnmí àtọmọ rẹ̀ ti jáde lẹ́wà sọ fún kó mú yà wá nígbà wọn sọ bẹ́ẹ̀ ọlọ́run bá èmi náà ti gbọ́n tí wọ́n sọ jẹ́ mẹ́ta péré náà lókun wọ́n ní nígbà tó di àárọ̀ ọjọ́ kẹta wọ́n jí báyìí wọ́n jí báyìí wọ́n wókè báyìí òkè ti yí padà sánmà ti yí padà fadamdama aléhìm rabbuhum bidhanbihim fasawaha ọlọ́run bá ní mo ní kẹ́nìkan jágbe mọ́ wọn nínú àwọn màláíkà wọ́n jágbe mọ́ wọn nínú àwọn màláíkà nínú tafsiri kan wọ́n ní òkúta sí rọ̀ látòkè sánmà fadamdama aléhìm ahlakahumullahu lè ájìlì dambihim àrùdùnúbihim nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe yẹn ọlọ́run bá aláà ó sì hàlákà wọn fásàwáhá ó wá fìyà yìí ó fi ṣe kí ni ó pin déédéé lérí wọn kò sẹ́ni tí ó lọ́wọ́ ń bẹ̀ tí ìyà ò bá ọlọ́run bá ní wà la yakhafu uqbaha la yakhafu Allahu tad'a min ahadi ìjọ wa ṣẹlẹ̀ lẹ́yìn gbàtọ́lọ́run bá aláà tọ́pa wọ́n ní gbogbo wọn pátá wọ́n wà wájú ilé wọn báyìí ibi wọ́n láyàdé láàrọ̀ ọjọ́ kẹta wọ́n sì dùn wájú ilé wọn wọ́n láwọn retí ìyà ọlọ́run tí sọ́ọ̀lù ń sọ ọlọ́run sì pa wọ́n sí wájú wọn àríwá ohun jùsàtún láàríwá àfihà wọ́n wá ku ara lásán tí ó sẹ́mi mbẹ̀ ọlọ́run bá aláṣẹ pa wọn mi nínú ẹ̀sìn wa ikima wo la fẹ́ mú nínú sọ́rọ̀ yìí òun náà wa kálí ìbẹ̀ lọ́wọ́ bá aláà kọ́lọ́hún kọ́ sàfọ̀mọ́ ẹ̀mí wa kọ́ má sí dọ̀tí ń bẹ̀ torí tẹ́mẹ̀rẹ̀ bá ti dọ̀tí ọmọ pọ̀rọ̀ lọ́mírọ́ bọ́tá bá ti ní kíní yìí lọ́wọ́ nù sẹ̀ríà mọ́ máa sọ pé wá ìtorí bẹ́ẹ̀ tábà ní ọlọ́wọ́ bá ló ní amọ̀sẹ̀lẹ̀ mọ́ sọ pé ìgbà ò ìgbà tá ń lò yóò bá yẹn mu máa bọ́ọ̀ bá ti sọ bẹ́ẹ̀ wọ́n pọ̀ lẹ́yìn náà àwọn òjíṣẹ́ ọlọ́run oyé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn afáàtí wọ́n jíṣẹ́ ọlọ́run lóòtọ́ tàbá mọ̀ wọn ká ṣọ́ra pẹ̀lú wọn kàṣẹ kí ni ká ṣọ́ra pẹ̀lú wọn gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ máa mú fóònù lọ́wọ́ tẹ́ máa bàfà ló kọjẹ́ tẹ́ máa sọ̀rọ̀kúsọ tẹ́ máa wúyọ kú yìí wọ́n mọ̀ jẹ́ pébi tó ti gbé tiẹnu báwọn bàbá ṣe ní àwọ̀ láàrin ara wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn sọmọ pé òkèw ọ̀làdákẹ́jẹ́ ọmọ kírun rẹ mo ṣe dùwà mo ṣe náfìlà ọmọ gbàgbà lámísà tó mẹ́ndẹ̀ẹ́ kọ̀kan ọ́ nítorí pé ọ̀ nímọ̀ nípa tó fìmọ̀ pé ilé ìlọ́kọ̀ rẹ̀ tàbí ìlọ́sẹ̀ kí ni ilé ìlọ́rọ̀ ni èyí àfáà ni ó tọ́lá àfáà súnà máa fa nǹkan mara wọn lọ́ngbà mi tọ́jẹ́ pé ojútọ́lé ti wọ́ yàtọ̀ sójútọ́lé ti kí ni lóhun fi wò ó ẹni bá sì pèsè kọ̀rẹ́ẹ̀tì pẹ̀lú ìrìnàdà tọ́lá wọn bá yọ ọmọ kọ̀rẹ́ẹ̀tì títí shams makalẹ̀ ti sọ̀kalẹ̀ wọ́n shams ha ọlọ́run bá ní mo fi òrùn búra àti málẹ̀ mo fi òṣùpá búra nígbà tó bá tẹ̀lé ìmọ́lẹ̀ rẹ̀ bá tẹ̀lé ti oòrùn tó bá tẹ̀lé wan nahari mo fi ọ̀sán búra idha jallaha nígbà tí ọba lágbò tó bo òkùnkùn mọ́lẹ̀ wal layli ọlọ́ni mo fòrú náà búra idha yaghshaha nígbà tó bá bo ìmọ́lẹ̀ mọ́lẹ̀ tó wá dúdú kirikiri was samahi wa ma banaha mo fi sánmà búra àtẹni tó dá náà wal-ardi wa ma tahaha mo fi ilẹ̀ mo fi búra àtẹnitọ́ dá ilẹ̀ náà tọ́tẹ̀ ìpẹ̀lẹ̀sẹ̀ wa nafsin wa ma sawaha mo fi ẹ̀mí ọmọbìnrin àtàlìjànú búra àtẹni tí ó ṣe ẹ̀mí náà ọ̀dà tọ́wá sí dọ́gbadọ́gba tó fi ìmánì síbẹ̀ ọlọ́mọba aláà ó ní fa'alhamaha fujuraha wa taqwaha ọba yìí ó ti wá fi ma ẹ̀mí náà ó sàlàyé fún àwọn iṣẹ́ burúkú àtàwọn iṣẹ́ tọ́dáa tẹ́yìn máa fi àwọn ṣẹ́ tí bẹ̀rù ọlọ́run bá aláàmọ́ jẹ́ kẹ́yìn ó ṣe wọ́tẹ̀kùwáhà kọ́dí afúláhà máa zakaha gbogbo ẹni tọ́lọ́run bá ti fẹ̀mí ẹ̀ má ọmọ ti sórí rẹ̀ wà kọ́dí kọ́ọ́bá máa ń dẹ̀ sáà ẹni tọ́lọ́run bá ti dọ̀tí ẹ̀mí ẹ̀ onítọ̀hún ó ti pòfo kọ́lọ́mọjà wà nù wọn. kájàbàdì sàmódù bí tọ́gùwáhà ọlọ́run ọba ní àwọn samud wọ́n pe àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n pe nírọ́ even bá àtàṣkọ́ ha nígbàtí ẹni tó jẹ́ olórí burúkú àárín wọn kudar ọmọ salif tọ́nàró ọ̀nàró wọ́n fẹ́ parankumi faqala lahum rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba sọ́ọ̀lẹ̀ yí wọ́n sọ fún wọn pé naqatullah rankumi ọlọ́ndọwọ́ yín o wa suqiyaha omi tí mu ọ̀dọ̀wọ́ yín o ẹ má di lọ́wọ́ omi o fakatizabuhu wọn wá pè ọlọ́run bá halaka wọn ọlọ́run pa wọn run pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ìyà náà ó sì kárí wọn wala yakhafu uqbaha ọlọ́run ọba ní ìtí ọgbẹ̀ yẹn pé ẹnìkan wà pòun lẹ́jọ́ àbẹ́nìkan wà ní wáyé tóun ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọ̀páyà ìtí ọ̀tẹ̀ yẹn bọ́ tí agbára bá tó agbára lè máa sọ bẹ́ẹ̀ pé lágbájá ètí mo ṣe mo kíà lórí <laughs> gbogbo alágbára pátá àwọn bẹ̀ agbára ọlọ́run ọba ni abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹni wọ́n bá ti agbóyè kọ́lọ́mọ́sàjọ́ sáǹfààní fún ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run ọba kọ́ ẹ̀mí wa kọ́lọ̀ mọ́sá ìbá wa fọ́ọ́mọ́ ogun tí ma ń dọ̀tí ẹ̀mí ọlọ́mọ́sá lè wa jìnà sí kọ́lọ̀ sí wa lórí rẹ̀ subhanakallahumma wa دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها